gbajúgbajà òǹkọrin tàkasúfèé ní Portable ọmọ ọlálọ́mí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Saxo òun náà ló ti kẹ́gbàjarè báyìí lórí ikú tó pa Mohbad àti irú ìwà eléyìí tó ń lọ láàrin àwọn olórin ayélujára ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn olórin orí ìtàkasúfèé ó ní ẹ máa wò ó ìfẹ́ ẹ̀tàn tí ò nítumọ̀ ló wà láàrin gbogbo wọn ó ní tí bá ṣe ọ́ ó dàbí ẹni pé èṣù ṣèyàn lóore ni wọn á ní kéèyàn mú orí wá kó wá gbà kí àwọn afàìfún ládìí ẹ̀sìn bẹ̀rẹ̀ odidi orí lọ́wọ́ ẹni àti pé wọ́n ti gba oríkì tí ìṣe tí wọ́n mọ́ra nù ó ní kẹ́ẹ́ bá wò ó ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé wọ́n ti pàdé òun ní ojúkọ̀rọ̀jú tí wọ́n yìn òun níbọn á àìmọye ìgbà tí wọ́n ṣàwọn ládàá àìmọye oògùn tí wọ́n ṣe sóhun tí wọ́n ṣà sóhun tóun sì mọ̀ ṣùgbọ́n níwọ̀n bá ìgbà tóun gbọ́kànlé ọlọ́run tóun sì mọ̀ pé kò sí ohun tó lè fi òun ṣe òun dúró dìbí bóun ṣe wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ káàkiri pé Portable Ọmọlálọmí kì í ṣe èèyàn tó yẹ kó máa sọ̀rọ̀ níta torí kò ní ọpọlọ ṣùgbọ́n tẹ́ ẹ bá wo àwọn ọ̀rọ̀ tó sọ pàápàá jùlọ lórí ikú Mohbad ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ Ọ̀pẹ́yẹmí Òyìnbọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard.